Mátíù orí kẹrìndínlọ́gbọ̀n. Nígbà tí Jésù parí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí, ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. Ẹ mọ̀ pé lẹ́yìn ọjọ́ méjì ni àjọ̀dún ìrékọjá, a ó fi ọmọ ènìyàn lé àwọn ọ̀tá lọ́wọ́ láti kàn mọ́ àgbélébù. Nígbà náà ni àwọn olórí àlùfáà àti àwọn àgbà ìlú péjọ sí àgbàlá olórí àlùfáà tí ó ń jẹ́ Káyáfà. Wọ́n ń gbèrò ọ̀nà bí wọn yóò ti ṣe lè fi ẹ̀tàn mú Jésù kí wọ́n lè pa á. Ṣùgbọ́n wọ́n ń sọ pé kí a má ṣe é ní àkókò àjọ̀dún bí bẹ́ẹ̀ kọ́ ìlú yóò dàrú. nígbà tí jésù wà ní bẹ́tánì nínú ilé símónì tí ó dẹ́tẹ̀ nígbà kan rí obìnrin kan wọlé tọ̀ ọ́ wá tí ó ní ìgò òróró iyebíye olóòórùn dídùn ni ó bá bẹ̀rẹ̀ sí tú sí orí jésù níbi tí ó ti ń jẹun nígbà tí àwọn ọmọ ẹ̀yìn jésù rí inú bí wọn wọ́n ní. kí ni ìdíròfò báyìí nítorí títà ní àbáta òróró yìí ní owó iyebíye tí a bá fi fún àwọn tálákà. jésù mọ ohun tí wọ́n ń sọ nítorí náà ó wí fún wọn pé. kí ni ẹ ń dá obìnrin yìí láàmú sí nítorí iṣẹ́ rere ni ó ṣe sí mi lára nígbà gbogbo ni ẹ ní àwọn tálákà láàrin yín ṣùgbọ́n ẹ kò ní máa rí mi láàrin yín nígbà gbogbo nítorí nígbà tí obìnrin yìí da òróró yìí sí mi lára ó ṣe é fún ìsìnkú mi ni mo ń sọ fún yín dájúdájú níbikíbi tí a bá ń wàásù ìyìn rere ní gbogbo ayé a ó máa sọ nǹkan tí obìnrin yìí ṣe ní ìrántí rẹ̀. nígbà náà ni ọ̀kan nínú àwọn méjìlá tí ó ń jẹ́ judasi iskariotu jáde lọ sọ́dọ̀ àwọn olórí àlùfáà ó bi wọ́n pé. kí ni ẹ ó fún mi bí mo bá fi jésù lé yín lọ́wọ́. wọ́n bá ka ọgbọ̀n owó fàdákà fún un láti ìgbà náà ni ó ti ń wá ọ̀nà láti fà á lé wọn lọ́wọ́. ní ọjọ́ kìíní àjọ̀dún àìwúkàrà àwọn ọmọ ẹ̀yìn wá sọ́dọ̀ jésù wọ́n bi í pé níbo ni o fẹ́ kí a tọ́jú fún ọ láti jẹ àsè rẹ kọjá. ó bá dáhùn pé ẹ lọ sí ọ̀dọ̀ ọkùnrin kan báyìí nígboro kí ẹ sọ fún un pé olùkọ́ni ní àkókò mi súnmọ́ tòsí ní ilé rẹ ni èmi àti àwọn ọmọ ẹ̀yìn mi yóò ti jẹ àsè rẹ kọjá. àwọn ọmọ ẹ̀yìn náà ṣe bí jésù ti pàṣẹ fún wọn wọ́n sì tọ́jú gbogbo nǹkan fún àsè rẹ kọjá nígbà tí ó di ìrọ̀lẹ́ ó jókòó láti jẹun pẹ̀lú àwọn méjìlá bí wọ́n ti ń jẹun ó wí fún wọn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ọ̀kan nínú yín yóò fi mí fún àwọn ọ̀tá. ọkàn wọn dàrú púpọ̀ ẹnì kọ̀ọ̀kan wọn ń béèrè pé. kò sáà lè jẹ́ èmi ni olúwa. ó dá wọn lóhùn pé. ẹni tí ó ń fi òkèlè run ọbẹ̀ nínú àwo kan náà pẹ̀lú mi ni ẹni náà tí yóò fi mí fún àwọn ọ̀tá ọmọ ènìyàn ń lọ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ nípa rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó fi ọmọ ènìyàn lé àwọn ọ̀tá lọ́wọ́ gbé ìbá sàn fún un bí a kò bá bí i. nígbà náà ni júdásì ẹni tí ó fi í fún àwọn ọ̀tá bí i pé. àbí èmi ni olùkọ́ni. jésù dá a lóhùn pé. o ti fi ẹnu ara rẹ sọ nígbà tí wọ́n ń jẹun jésù mú búrẹ́dì ó gbàdúrà sí i ó bù ú ó bá fi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní. ẹ gbà ẹ jẹ èyí ni ara mi. nígbà tí ó mú ife ó dúpẹ́ ó fi fún wọn ó ní. gbogbo yín ẹ nínú rẹ̀ èyí ni ẹ̀jẹ̀ mi tí a fi dá májẹ̀mú ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mo sọ fún yín n kò ní mu ọtí èso àjàrà mọ́ títí di ọjọ́ náà tí n ó mú pẹ̀lú yín ní ọ̀tún ní ìjọba bàbá mi. lẹ́yìn náà wọ́n kọ orin kan wọ́n bá jáde lọ sórí òkè ólífì nígbà náà jésù sọ fún wọn pé gbogbo yín ni ẹ ó padà lẹ́yìn mi ní alẹ́ yìí gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé ọwọ́ yóò tẹ olùṣọ́ àgùntàn gbogbo agbo àgùntàn ni a ó fọ́n ká ṣùgbọ́n lẹ́yìn tí a bá ti jí mi dìde n ó ṣíwájú yín lọ sí Gálílì. Pétérù dá a lóhùn pé. bí gbogbo àwọn ìyókù bá tilẹ̀ padà lẹ́yìn rẹ bíi tèmi kọ́. Jésù wí fún un pé. mo fẹ́ kí o mọ̀ dájúdájú pé ní alẹ́ yìí kí àkùkọ tó kọ ìwọ yóò sẹ́ mi ní ẹ̀ẹ̀mẹ́ta. pétérù sọ fún un pé. bí mo bá tilẹ̀ ní láti bá ọ kú n kò ní í sẹ́ ọ. bákan náà ni gbogbo àwọn ọmọ ẹ̀yìn yòókù sọ jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ sí ibì kan tí ó ń jẹ́ gẹ́tísémánì ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn pé. ẹ jókòó níhìn-ín èmi ń lọ gbàdúrà lọ́hùn-ún ni. ó bá mú pétérù àti àwọn ọmọ sébédè méjèèjì lọ́wọ́ inú rẹ̀ bàjẹ́ ó sì dààmú ó wá sọ fún wọn pé. mo ní ìbànújẹ́ ọkàn tó bẹ́ẹ̀ tí mo fẹ́rẹ̀ kú ẹ dúró níhìn-ín kí ẹ máa bá mi sọ́nà. ó wá tún lọ síwájú díẹ̀ sí i ó dojúbolẹ̀ ó bẹ̀rẹ̀ sí í gbàdúrà pé. bàbá mi bí ó bá ṣeé ṣe mú kí ife kíkorò yìí fò mí ru ṣùgbọ́n kì í ṣe ohun tí mo fẹ́ ní ṣíṣe bí kò ṣe ohun tí ìwọ fẹ́. ó bá lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó bá wọn tí wọ́n ń sùn ó sọ fún pétérù pé. èyí ni pé ẹ kò lè bá mi ṣọ́nà fún wákàtí kan ẹ máa ṣọ́nà kí ẹ máa gbàdúrà kí ẹ má bàa bọ́ sínú ìdánwò ẹ̀mí fẹ́ ṣe é ṣùgbọ́n ara kò lágbára. ó tún lọ gbàdúrà lẹ́ẹ̀kejì ó ní. bàbá mi bí kò bá ṣeé ṣe pé kí ife kíkorò yìí fò mí ru tí ó jẹ́ ohun tí ó ní láti ṣẹlẹ̀ sí mi ìfẹ́ tìrẹ ni ṣíṣe. Si ó tún wá ó tún bá àwọn ọmọ ẹ̀yìn tí wọ́n ń sùn nítorí oorun ń kùn wọ́n púpọ̀ ó bá fi wọ́n sílẹ̀ ó padà lọ gbàdúrà ní ẹ̀ẹ̀kẹta ó tún sọ nǹkan kan náà lẹ́yìn náà ó wá lọ sọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sọ fún wọn pé ẹ tún wà níbi tí ẹ ń sùn tí ẹ ń sinmi ẹ wò ó àkókò náà súnmọ́ tòsí tí a ó fi ọmọ ènìyàn lé àwọn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ ẹ dìde ẹ jẹ́ kí a máa lọ ẹni tí yóò fi mí fún àwọn ọ̀tá súnmọ́ tòsí. bí jésù ti ń sọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni júdásì ọ̀kan nínú àwọn méjìlá yọ pẹ̀lú ọ̀pọ̀ ènìyàn tí wọ́n mú idà àti kùmọ̀ lọ́wọ́ wọ́n ń bọ̀ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn àgbà ìlú ẹni tí ó fi í fún àwọn ọ̀tá ti fi àmì fún wọn pé. ẹni tí mo bá kí tí mo fi ẹnu kàn ní ẹ̀rẹ̀kẹ́ ni ẹni náà ẹ mú un. lẹ́sẹ̀kẹsẹ̀ bí ó ti dé ọ̀dọ̀ jésù ó ní ẹ o olùkọ́ni. ni ó bá da ẹnu dé e ní ẹ̀rẹ̀kẹ́ jésù sọ fún un pé. ọ̀rẹ́ kí ló dé o. nígbà náà ni àwọn ènìyàn wá wọ́n sùrù mọ́ jésù wọ́n mú un ọ̀kan nínú àwọn tí ó wà pẹ̀lú jésù bá na ọwọ́ ó fa idà yọ ó sì fi sá ẹrú olórí àlùfáà kan ó gé e létí ṣùgbọ́n jésù sọ fún un pé. ti idà rẹ bọ inú àkọ̀ rẹ̀ padà nítorí gbogbo àwọn tí ó bá fa idà yọ idà ni a ó fi pa wọ́n tàbí o kò mọ̀ pé mo lè ké pe bàbá mi kí ó fún mi ní ẹgbàágbèje áńgẹ́lì ní ìsinsìnyí ṣùgbọ́n bí mo bá ṣe bẹ́ẹ̀ báwo ni ìwé mímọ́ yóò ti ṣe ṣẹ pé bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ rí. Jésù bá sọ fún àwọn ènìyàn náà pé. ẹ jáde wá mú mi pẹ̀lú idà àti kùmọ̀ bí ìgbà tí ẹ wá mú olè ojoojúmọ́ ni mò ń jókòó nínú tẹ́ḿpìlì láti kọ́ àwọn ènìyàn ẹ kò mú mi nígbà náà ṣùgbọ́n gbogbo èyí ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ àwọn wòlíì lè ṣẹ ni. gbogbo àwọn ọmọ ẹ̀yìn bá fi í sílẹ̀ wọ́n sá lọ. àwọn tí wọ́n mú jésù fà á lọ sọ́dọ̀ káyáfà olórí àlùfáà níbi tí àwọn amòfin àti àwọn àgbà ti péjọ sí pétérù ń tẹ̀lé jésù ó ń bọ̀ lẹ́yìn pátápátá títí ó fi dé àgbàlá olórí àlùfáà ó wọlé ó jókòó pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ láti rí ibi tí gbogbo rẹ̀ yóò yọrí sí. Si àwọn olórí àlùfáà àti gbogbo ìgbìmọ̀ ń wá ẹ̀rí èké tí ó lè kó bá Jésù kí wọ́n bá lè pa á ṣùgbọ́n wọn kò rí bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn ẹlẹ́rìí èké tí wọ́n yọjú ní ìgbẹ̀yìn àwọn méjì kan wá wọ́n ní. ọkùnrin yìí sọ pé mo lè wó tẹ́ḿpìlì Ọlọ́run yìí kí n sì tún un kọ́ ní ọjọ́ mẹ́ta. olórí àlùfáà bá dìde ó ní. o kò fèsì rárá àbí o kò gbọ́ ohun tí wọ́n sọ pé o wí ṣùgbọ́n jésù kò fọhùn olórí àlùfáà wa sọ fún un pé. mo fi ọlọ́run alààyè bẹ̀ ọ́ sọ fún wa bí ìwọ ni mẹsáyà ọmọ ọlọ́run. jésù dá a lóhùn pé. ẹnu ara rẹ ni o fi sọ ọ́ ṣùgbọ́n mo fẹ́ kí ẹ mọ̀ pé láti ìsinsìnyí lọ ẹ ó rí ọmọ ènìyàn tí ó jókòó lórí ìtẹ́ pẹ̀lú agbára ọlọ́run tí ìkúùkù yóò sì máa gbé e bọ̀ wá. olórí àlùfáà bá fa aṣọ rẹ̀ ya ó ní ó sọ̀rọ̀ àfojúdi sí ọlọ́run ẹlẹ́rìí wo ni a tún ń wá ẹ ti gbọ́ ọ̀rọ̀ àfojúdi tí ó sọ sí ọlọ́run nísinsìnyí kí ni ẹ rò. wọ́n dáhùn pé ikú ni ó tọ́ sí i wọ́n bá bẹ̀rẹ̀ sí tutọ́ sí i lójú wọ́n ń sọ ọ́ lẹ́sẹ̀ wọ́n gbá a létí wọ́n ń sọ pé. ìwọ mìsáyà sọ ẹni tí ó lù ọ́ fún wa. pétérì jókòó lóde ní àgbàlá ọ̀kan nínú àwọn ìránṣẹ́bìnrin wá sọ́dọ̀ rẹ̀ ó ní. ìwọ náà wà pẹ̀lú jésù ará gálílì. ṣùgbọ́n pétérù sẹ́ níwájú gbogbo wọn ó ní. n kò mọ ohun tí ò ń sọ. bí ó ti ń lọ sí ẹnu ọ̀nà ìránṣẹ́bìnrin mìíràn tún rí i ó bá sọ fún àwọn tí ó wà níbẹ̀ pé. ọkùnrin yìí wà pẹ̀lú jésù ará násárẹ́tì. pétérù tún sẹ́ ó búra pé. n kò mọ ọkùnrin náà. ó ṣe díẹ̀ sí i àwọn tí ó dúró níbẹ̀ tọ̀ pétérù lọ wọ́n sọ fún un pé. òtítọ́ ni pé ọ̀kan nínú wọn ni ìwọ náà yìí ṣe nítorí ọ̀rọ̀ rẹ fi hàn bẹ́ẹ̀. nígbà ni pétérù bẹ̀rẹ̀ sí í o ó tún búra pé. n kò mọ ọkùnrin náà. lẹ́sẹ̀kẹsẹ̀ kọ pétérù wá rántí ọ̀rọ̀ tí jésù sọ pé. kí àkùkọ tó kọ ìwọ yóò mi ní ẹ̀mẹ́ta. ó bá bọ́ sóde ó gidigidi